Oh, lost on it. Rusty, the way you look like say diamond, diamond. Like say oh no, display to me like in grandma, grandma. Mi ò lè jẹ́ tán pé má fi mí gara, I go give you all the things you want, now carry me go, I know you too fine, Joe, mashallah. Mm, let the DT talk, mashallah. Kick it, mashallah, I can never let you go, mashallah is plenty mashallah sẹ́mi yóò àṣàjò mashallah gègé mashallah ọmọge Cinderella ohun tó fi ṣàyà igbó ẹkùn máa ṣe bá mi jà bá mi jà torí kò ṣe fi sára kú pèmí lórúkọ fami nírùngbọ̀n pèmí débẹ̀ bèbí jẹ́ kí n mọ̀ àsìn sáfù inú ṣáàtì mọ̀ Cinderella let me feel your front what's up baby girl just let me know put on camera let me how you post na only you pay máa ṣojúro if you need anything i go buy your new say you too fine jo mashallah mashallah lẹ́kẹ́dì tiktok mashallah gègé mashallah akẹ́nifà let you go mashallah it's plenty mashallah sẹ́mi yóò àṣàjò mashallah gègé. Hey, mashallah, I cannot wait, I cannot sọ tẹ̀mí wọ́n sọ cause I don dey in the mood. Ọ̀rọ̀ mi náà sọ mi ò ní fọ́kàn tèmi yàtọ̀ lórí today wà tí máa gbọ́. Alọ́jọ́ kan wé máa fi dà ó ní sẹ́ńtà ó ti gbé aago bí ọ̀sọ́ ọjà. Kí ló ń sọ kí ló bọ̀ mi ò fọ̀ mi ò tọ̀ má lọ wá o. Àfimọ́ tó wé mọ́rù wá o. Ayé là fi dá lóka, she dey inside the paper, you know this line no go far, obe kan be Mexican. Ayé là fi dá lóka, she dey na the paper. She know this na no profile. Obe can be messy girl. Baby, you too fine, you mashallah. Mm, mashallah, like a DJ dog, mashallah. Kick it, mashallah. I can never let you go, mashallah. It's plenty, mashallah. Send me your answer, you mashallah. Kick it, mashallah. Baby, you too fine, you mashallah. Mm, mashallah, like a DJ dog, mashallah gègé mashallah àtẹnifálẹ̀ tukù mashallah Miss plenty mashallah sẹ́mi yóò wá sọ́jọ́ mashallah gègé mashallah.